ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat ẹ pòròpẹ́ ń gbádùn bàbá wa fàdà Sheikh Muhammad Kamil Garu àwọn iléeṣẹ́ tó wọ́n á jẹ́ ká máa rí wọn wò àwọn náà ni iléeṣẹ́ Garutech Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí number twenty Akérèmí Street ní anífowóṣe nílùú Kẹjà lábẹ́ alákòóso alhaji wa Muhammad Lukman Muhammad Awal Garu ọlọ́run má bà iléeṣẹ́ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àwọn Garutech ní táwọn mójútó ni automobile equipment bíi wheel balancing equipment àti uh, spraying Eh, spring boot tí wọ́n fi ń kun tí wọ́n fi ń bèkì mọ́tò tẹ́ bá lọ́bẹ̀ wọ́n kó wọlé láti òkè òkun hmm. ẹ máa ríra ẹ bá fẹ́ kọ́ bí wọ́n ti ń lò ẹ̀rì kan tó jẹ́ ti ìgbàlódé tó jẹ́ ti ti kọ̀ǹpútà one náà ni wọ́n ń ṣe ní iléeṣẹ́ wọn yẹn ni wọ́n ń tà ní iléeṣẹ́ wọn kọ́lọ́mọ ba iléeṣẹ́ náà jẹ́ ọlànà muhammad lọ́dọ̀ ọlọ́ arísìkì alhaji wa lukman ọlọ́mọdé òkú láéláé kọ́lọ́njọ́ máa ga sí ni ọ̀làlá hawla wàlà quwwata illa billahi alilasi. mi náà tó ń fàṣọ kò yí kí n pé bàbá ẹ̀kú ń gbẹ́ o ìrètí nǹkan àwẹ̀ mi ọlọ́wọ́n gbọ́dọ̀ wa bàbá ẹni àwọn àǹfààní pọ̀ lára àwẹ̀ Ramadan masha Allah hmm, bàbá ẹ dàpọ̀ ẹja máa mú lẹ́yẹ yọ kakọ mo bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ láti spiritual hmm, benefit kakọ mo ni àbí physical benefit àbí hmm. social benefit. Eh, gbogbo bí a bá gbà wọlé bẹ̀ náà kásá ti ṣàlàyé fáwọn èèyàn kó yé wọn ó ní pàtàkì. ó gbọ́dọ̀ yé. ẹ mo ní ẹ̀kọ́ ọmọlúàbí ó ń ètò àgbékalẹ̀ bíi ìdánilẹ́kọ̀ọ́ iléèwé tí ó mọ jẹ́ tí ó mọ dánilẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n wá ní iléèwé tó wà jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ yìí wá ní oṣù Ramadan bàbá wa rí ilé ẹ̀kọ́ tá a ti fẹ́ gbẹ̀kọ́ tíṣà mọ́ bẹ́ńbẹ́ tíṣà tí wọ́n ń bẹ nílé ìwé ọ̀hún náà ni ààwẹ̀ tá à ń gbà àmọ́ kí wá ni àwọn kọ́ọ̀sì wo la fẹ́ kọ́ nínú institution tí Ramadan mú wáyé hmm. òun náà ni ìwà ọmọlúàbí. Hmm àti ìdàgbàsókè ìwà ọmọlúàbí bó bá ti ń bẹ tẹ́lẹ̀ kó mọ lékún sí bí ò bá sí kárí jẹ láǹfààní àwọn àǹfààní ọmọlúàbí ti ń bẹ níbẹ̀ díẹ̀ nínú ẹ̀ lélẹ́yìí àmì torí àsìkò la ṣe wá ń gé pépèpé tábà wo kí ni spiritual benefit ẹ̀ ètò ní ṣe pẹ̀lú títẹ̀mí àyà tọ́lọ́run fi pa wá láṣẹ kúránì yìí náà ìpè ayọ̀ lẹ́dínà àmọ́nù kútìbà alaykumus siyam kàmá kútìbà alẹ́ lẹ́dínà min qablikum la'allakum tattaqun iṣẹ́ níbi tó fẹnu gúnlẹ̀ sí ni ọ̀gá nu spiritual benefit tọ́lọ́run fẹ́ ká jẹ lérè òun náà ni ìbẹ̀rù ọlọ́run kí a tó wá àtẹ́ni ìbẹ̀rù ọlọ́run yìí ẹ rí i pé tí oṣù Ramadan bá dé a bẹ̀rẹ̀ sí ni mo tẹ̀lé àṣẹ ọlọ́run ìtọ́pọ̀lọpọ̀ kì í tẹ̀lé tẹ́lẹ̀ ẹ mọ̀ àṣelágbájá náà mùsùlùmí ni àṣelágbájá ń kírun bẹ́ẹ̀ bá wo mọ́ṣáláṣí òkun lásìkò tàràwì a mọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run lẹ́yìn náà a tún wá jìnnà sí ẹ̀ṣẹ̀ débi pé ẹ mọ ẹlòmíì pẹ̀lú àwọn nǹkan kan àmọ́ ẹ mọ̀ pé lásìkò inú àwẹ̀ yóò fi kalẹ̀ lẹ́yìn náà gbogbo àwa tá a ti ń ta ọmọ kùránì kà àwọn kan máa ń kà lójoojúmọ́ káwẹ̀ tó dé àwọn kan ò tiẹ̀ ká nígbà tó bá dinú àwẹ̀ ni wọ́n tún wọ́n gbé ó ti bu wọ́n tún tún ka èyàn mọ̀ ká ilé náà èyàn mọ̀ attend tefsir èyàn mọ̀ wá tún mọ̀ wá sáàsì fún òru Laylatul Qadri gbogbo eléyìí tá a bá ń ṣe papọ̀ nínú oṣù Ramadan eléyìí yóò mọ̀ wá mú yóò mọ̀ wá kó ẹ̀mí wa yóò mọ̀ fún ní àwọn àdánwò kan yóò tún mọ̀ wá kàn lágbára agbára tí ó mọ kan ní agbára òun ni pé agbára tí ó fi mọ jìnnà sí ẹ̀ṣẹ̀ ah, fódìdí ọgbọ̀n ọjọ́ nǹkan báyìí tá a sá fún ẹ rí i pé kódà jíjẹun gan lẹ́yìn ìtúnu àwẹ̀ hmm. èèyàn kì í èèyàn kì í rántí pé hmm. àsìkò àti ìtì ìjẹun bẹ́ẹ̀ ni èèyàn eh, hmm. ó tara yìí bẹ̀rù ọkàn ó tara bẹ̀ yìí ní àmúmọ́ra àmúmọ́ra láti jìnnà síbi ẹ̀ṣẹ̀ tá wo social benefit ẹ rí i pé ọkàn gbogbo mùsùlùmí tó ń gbàwẹ̀ lásìkò kan náà àsìkò ní ìfẹ́ máa wá pọ̀ àtàánú ẹlòmíì kò ní àánú kan tí ń ṣe lásìkò tí òun ṣe àsìkò àmọ́ lásìkò Ramadan ìfẹ́ àti àánú nípa ká máa tọrọ a máa wáyé púpọ̀ lẹ́yìn náà a tún wá kẹ́kọ̀ọ́ pé lẹ́yìn ìnira ìdẹ̀kùn ló kàn torí gbogbo àmúmọ́ra àtàárọ̀ tó bá dàsìkò tá a bá ń ṣínú ni pẹ̀lú ìdùnnú ni tọ́lọ́n sọ fún wa pé innama al-usri yusra òpin yẹn wá wà lásìkò yẹn pé ah, ah, nínú ah, àmúmọ́ra tẹ̀yìn ní látàárọ̀ tó fi ń mú nǹkan mọ́ra tó wá fi di àsìkò sínú ni ó pò mọ̀ wá pé lẹ́yìn ìnira o hmm. ìdẹ̀kùn ni ó tún kàn. tábà tún àwọ̀ lọ bẹ́ẹ̀ náà ògede pé gbogbo ayé ló ń gbààwẹ̀ lásìkò kan náà ni ó mú ohun tó ń pè ní equality ẹ̀ ipe ìkan náà gbogbo wa àwẹ̀ olówó yàtọ̀ sí titi mẹ̀kúnnù nítorí kálukú ń jẹ́nu lé rẹ̀ bágbára rẹ̀ ṣe gbé sí òun ló yà lè yà lọ́tọ̀ọ̀tọ̀ àjọṣepọ̀ unity ìṣọ̀kan àti ìjẹ́dédé àmọ̀jẹ́lérè látara àwẹ̀ tí gbogbo ọmọ akópọ̀ níbi wáàsí níbi kírun tarawih àti tálíkà tó lówó àti ẹ̀sìn social benefit ni bẹ́ẹ̀ ni eléyìí yóò tún wá fún jẹ́ kéèyàn tún wá ní èyí ò ní ọkàn tó ṣe pé ọkàn kan tí ó tí ó mọ tí ó lè gbàlejò èyàn wà èyàn wà hospitable hmm. èyàn wà sympathetic hmm. àánú wà lọ́kàn yẹn débi pé èyàn ó lè mọ láàánú àwọn tó jẹ́ pé wọn ò ní ní gbogbo ìgbà ni wọ́n mọ bùkátà pé kò sí kò sí ìwọ tó ní tó jìnnà sí lásìkò Ramadan gbogbo inú freezer rẹ gbogbo inú freezer jíjẹ mímú kún bẹ ò lè dé díẹ̀ ó lá obìnrin tó fine ò lè súnmọ́ lásìkò ni gbogbo eléyìí náà yóò jẹ́ pé wọn pé àwọn kan bẹ tó pé wọn ò máa ní o nígbà tí ọ̀nà bá ti fìlì ebi ni yóò jẹ́ kó lè kódà bí wọn bá pẹ́pẹ́ dákan àti ìjẹun látàárọ̀ ó lè ṣàánú rẹ̀. Hmm. ìwọ náà ti fìlì bébí ṣe rí lára lẹ́yìn náà tá a bá tún wá wo títí physical benefit ẹ̀ ní ti tara ó mọ mara strong kódà gan-an anamọ sọ sọlá wọn ló sọ fún wa pé nínú téèyàn máa fi tún ṣe ìwòsàn ara ebi tún jẹ́ kan nù ẹ̀ hmm. gbogbo láàrin ọgbọ̀n ọjọ́ ni gbogbo àwọn nǹkan kí nǹkan tí mo tó ti wà lára tẹ́lẹ̀ gbogbo rẹ̀ ó ti yòrò àlàáfíà ó tún dé èyàn. àsọmọdáwálé ìsàlẹ̀ yá ìdáfi nàfúsílì bàṣàrí mọ́ṣálà súnmù Allahu mm. hmm. akbar ẹ rí gbogbo eléyìí á jẹ́ lérè látara pé èyàn ara ó le kòkòkò àlàáfíà ó bára nítorí pé exercise kan ni tá à ń ṣe tó jẹ́ pé ó yóò tún jẹ́ kí àlàáfíà ara wa kó tún lékún sí i hmm. Hmm. kó lékún sí i so àwọn àǹfààní yìí pọ̀ lọ́jà rárá tó hmm. dá sí pé béèyàn bá tún wò lọ tó bá tún wò bọ̀ pàápàá jùlọ àwọn tó tẹ̀ jẹ́ àwọn tọ́lọ́hún kẹ́ tó yẹ pé lásìkò tí òun ṣàsìkò àwẹ̀ wọ́n ṣòro láti rí wọ́n ṣòro láti súnmọ́ àwọn náà wá sọra wọn kalẹ̀ lásìkò ni àjọṣepọ̀ ẹ̀yàn wa lágbájá ni tàmẹ̀dùnrin mr lágbájá tẹ̀ ń gbọ́ alhaji lágbájá tẹ̀ mọ́. baba inú àwọn àǹfààní tèmi ẹ̀ nínú ramadan sẹ́nu eh, eh. ramadan eh, ọ̀pọ̀lọpọ̀ ọkọ tó yẹ pé aago méjìlá aago mẹ́rin aago kòòrú náà wọ́n bẹ́ẹ̀ ni àwọn tó ń wọlé laago kékèké wọ́n wà gárì <laughs> bẹ́ẹ̀ ni. Ah, inú àwọn ìyàwó náà máa dùn pé àwọn obìnrin máa tọ́ ẹ̀rí pé ìdùnnú inú ilé ó tún mọ lékún sí lásìkò náà ọlọ́run kó mọ́ sàjà sọ̀pọ̀ rẹ̀ láyé torí àsìkò wa tó kéré mm. Sunday twelfth of May pẹ̀lú ògùn ọlọ́run hmm. jamaiyatul ulama isalihin hmm. jaulas tí èmi jẹ́ káàdì mi wọn tí wọ́n rán mi iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àmàánú wọn a máa ṣe Ramadan lecture hmm. lọ́dọọdún títọ́dún yìí yóò wáyé ní inú ọgbà mọ́ṣáláṣí ọba sheikh al-awwal garu central mosque and sawiya ní ọ̀sẹ̀ rẹ̀ ibẹ̀ la fẹ́ gbàlejò ẹ̀ sí ní ọdún yìí gbogbo àwọn àfáà tí ń bẹ ní matogun maidan lẹ́gùn ìjẹjà Eh, àgìrà gbogbo olú tó yípo bẹ́ẹ̀ tá a jọ ń ṣàṣepọ̀ hmm. eh, a ó ṣe Ramadan lecture afa tó sì dá wa lẹ́kọ̀ọ́ lọ́dún yìí náà ni Sheikh Najimudeen Ajífọláwẹ̀ eh, sábàbí àwọn náà ṣe wá sí fún wa kí ni wọ́n sì gbéyẹ̀wò ẹ rí i pé gbogbo ẹ̀ náà àsìkò òṣèlú mọ́ra gbogbo ẹ̀ náà sì wà nínú ẹ̀ wọ́n bá wa wo kí ni ojúṣe àwọn àáfàá nínú òṣèlú torí pé hmm. tá a bá wo bó ti ṣe lọ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àfa àti tara òṣèlú yìí kábùkù bẹ́ẹ̀ni ó ti tara ẹ̀ wọn wàá jẹ́ ká mọ kí lójúṣe wa lójúṣe àwọn àfa sọ́dà ká fọ́ ọmọ ṣe pátì kan ká kí wọ́n mú àfa mọ ibì kan ògùn hmm. náà ni wọ́n yẹjú fún wa pẹ̀lú ògùn ọlọ́run ara àwọn ẹ̀kọ́ tí Ramadan wa kọ́ wa náà nìyẹn hmm. nítorí pé ní Ramadan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la máa kọ́ ńbẹ̀ ẹ̀rí abala tí à Alhaji wa Lukman eh, Muhammad Awal Garu kọlọ́n dákun má jẹ́ iléeṣẹ́ náà kọlọ́n má jẹ́ kó bàjẹ́ iléeṣẹ́ Gartex ọkàlẹ̀ sí number twenty akínrẹ̀mí street anífowóṣe nílùú Ìkẹjà tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ níléeṣẹ́ náà àbẹ́ fẹ́ bá wọn dòwò pọ̀ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three one nine zero six zero six zero eight zero two three one nine zero six zero six náà lẹ́ẹ̀fi bá Gartex sọ̀rọ̀ àbíkẹ́ wá wọn sórí ẹ̀rọ yẹn alátagbà wọn www.gartex.net lágbára ọlọ́gbogbo tí wọ́n ń ṣe iléeṣẹ́ ọgbọ́n náà ni ẹ bá pàdé fáǹfààní wọ́n tó bá fẹ́ béèrè béèrè ká méjì lọ́dọ̀ àwọn afáwa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ ẹ pé bàbá tí ó rọrọ̀ ìbánisọ̀rọ̀ zero eight zero twenty three zero two thirty eight zero eight zero eight zero twenty three zero two thirty eight zero eight ìyẹn nọ́mbà tẹ́ fi bá àbáwá Khalifa Muhammad Kamil Garu tẹ́ fi bá wọn sọ̀rọ̀ kọlọ́n dákun mọ́sàbà gbọ́dọ̀ àyín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run tó bá di níjọ́ mẹ́jọ a tún máa pàdé lórí ètò yìí tá a pè ní àlèyé kí mọ́ pẹ̀lú bàbá wa ṣùgbọ́n a lọ sókè lọ́hùn nísìnyí mo lálejò pẹ̀lú ògùn ọlọ́run ṣáà torí inú Ramadan la wà oríṣiríṣi àwọn àfáà la máa gbé wá lóríṣiríṣi lórí ètò àlékímọ́ àtòrí ètò wọ Ramadan Kareem tá à ń gbádùn ní ìdájí gbogbo ẹ̀ náà lẹ́yìn máa bá àwọn àfáà ńláńlá pàdé ọlọ́mọ sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn àlékímọ́ tó ń tẹ̀síwájú ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.